ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ kó wá gbé wa ró àdàbà ọ̀run sọ̀kalẹ̀ kó wá gbé wa wọ̀ rọ̀jò wo rojo ibuku. lẹ́yìn pàdé wáyé jẹ́ kárí ẹ̀mí oruso kale, kó wá gbé wá kale, àdàbà Rajo Ibukure lẹ́wà ní orí lẹ́yìn ìpàdé wáyé jẹ́ kárí ọ̀ká tó lọ wá wá wá Wow! Wow! Wow! Wow! Wow! Wow! Lutunu. wow! Wow! Wow! Lagbara. Lift your hands wherever you are. Wow! Wow! whoa. Erofeliana paruna teliana. Wow! Wow! whoa, Luraloa. wá wá wá lágbára wá o wá o wá o òwònú Mósè Mósè bá òkun sọ̀rọ̀ òkun gbọ́ òwònú Èlíjà Èlíjà bá iná sọ̀rọ̀ iná gbọ́ òwònú Maria. Maria bí olùgbàlà aráyé wọnú mi o. Ẹ̀yin Olúwa arúgbó ọjọ́ Elédùmarè. Lift your hands. Arúgbó ọjọ́. Elédùmarè. Ẹ̀yin Olúwa. Àní ẹ̀yin Olúwa. Ẹ̀yin Olúwa. ẹ̀yin olúwa ẹ̀yin olúwa arúgbó ọjọ́ elédùmarè. gbogbo ayé gbèjé ṣúgà áńgẹ́lì ẹ wọ́n lọ fún ẹ adé. ọba àwọn ọba gbogbo ayé gbé Jésù ga áńgẹ́lì ẹ wólẹ̀ fún <laughs> ẹ mú adé ọba rẹ ṣe lọ́ba àwọn ọba ṣe bẹ̀yìn lóye ẹ̀yìn lóye. ẹ̀yin ló yẹ láti gba ògo ẹ̀yin ló yẹ ṣàbàràdà pàlíyàlè ẹ̀yin ló yẹ ẹ̀yin ló yẹ láti gba ògo ṣèbẹ̀yìn ló yẹ olórí ayé ẹ̀yin ló yẹ ẹ̀yin ló yẹ láti gba ògo ẹ̀yin ló yẹ ilá tọ́lẹ̀ fẹ́lí ẹ̀ndẹ̀ kára ẹ̀rù paliwus tó fẹ́lí ẹ̀ndẹ̀ kẹ́parun ni ẹ̀yin ló yẹ láti gba. Yeah. ṣe ìyanu rẹ̀ ti. Hey, Ishara. Yeah, Ishara. Oh, Fibu Kufun. Shebeyin lọba ta kò lè rọ̀ ìjọba yìí dùn fún mi oh, oh na mana who is it that cometh from Edom with the dead coming from Bosra Allah ta kò lè bàbá yìí dùn mọ́ mi yéye o máa jọba lọ. ìṣẹ́gbọ́ ìràpálẹ̀ ẹ̀nà kọfà àwọn áńgẹ́lì tí ń kọrin ògo ni fún bàbá àti fún àti fún ẹ̀mí Oh, ògo ni fún àti. era palada ativo é eh, mimimã o oh, codifume Koparo da katusta fikata. Melusta fila koparo dea telapa. Me cobra di katazofela. And toparo di katazofalata. Men notice Frida kito apart. Men notice Frida Kerabalo. Men lotobaro de Kamanata.

It's a command. Okuku Shidano. Ayada And he said, Let there be light. And there was no argument. Imalade. ìmọ́lẹ̀ o ìmọ́lẹ̀ o ìmọ́lẹ̀ o ìmọ́lẹ̀ o òkùnkùn pààràdà ẹ̀ṣàpàràdà táládé ìmọ́lẹ̀ èdè òkùnkùn pààràdà ẹ̀rẹ̀ pẹlẹkẹtẹlẹ ẹni tẹlẹ pàrọ̀ ni àti ìrètí rẹ̀ ò kàá mọ̀ o. dànù òkùnkùn já dànù òkùnkùn tú dànù òkùnkùn àyà paradapala kapala tẹlẹ fọlá tẹlẹ bọ ìdè mi já. hallelujah, mo dé. Kaya parade kafalata. Okuku parada. Kelu parateli filikatus tapalia. Empero de kelo asefilia telapayana. Eshabara de canto. Imaledeo. Okuku jadanu. Okuku tudanu. Okuku shidanu ayabara ọlọ́run ezikaya ìmọ̀lẹ̀ dá o. òkùnkùn pààrà dá ìmọ̀lẹ̀ dá o. ẹsẹ̀ pẹ̀lú nínú sọ òkè tá lágbára kù tómi ẹlẹ. òkè tá lágbára kù tómi ẹlẹ òun lolúwadùn sígun tó padà òkè tá a lágbára jù òkè kọ́gà jòkè òpó Jésù tí mo rọ̀ mọ́ adẹ́mirọ́ dandan nítorí rárá rárá mi Rara, rara, mi ò lè ṣubú fẹ̀yìntì fẹ̀yìntì. mi ò lè ni tó máa sọ pé ta ló rán mi kí ni kí n sọ fún wọn. Ó ní give them a blank check. mo bá sọ pé kò pè mí ní healer. tó bá ní the miracle kí ló máa ṣẹlẹ̀ then give them a blank check èmi ní if they call me their healer èmi ní if they call me provider if they call me their shield if they call me deliverer èmi ní. This morning, the Lord is asking, What do you want? Then I lànà lórí òkun owó àló lànà lórí òkun owó di Jẹ́ríkò mo ní Jésù lànà lórí òkun owó di Jẹ́ríkò àní ó lànà lórí òkun. On Monday, you will realize that Olana oh, Lorioko. Tó bá bí ẹ pé báwo lálẹ́ yìí sọ fún wọn pé Olana oh, Lorioko. Owó di Jẹ́ríkò. Mo ní Olana oh, Lorioko. Adara Taparu di Ketofilia Telia and Ruparia de Coparu da Telia Fruda Kapa. Who are the mountain before Zerubbabel? You shall become as a plain Adara. Adara. lè sọ wípé ẹrù ayé kò bá mi torí agbára agbára ọlọ́run mi kò lè di bàjẹ́ àló lànà lórí òkun owó di Jẹ́ríkò ó lànà lórí òkun. àní ó lànà lórí òkun. ó ní ó lànà fún ẹ lórí òkun. Jésù ń lànà lórí òkun. Napalia dukafalia letelia ó lànà ó lànà ó lànà ó lànà ó lànà owó di Jẹ́ríkò mo ní ó lànà lórí òkun owó di Jẹ́ríkò ó lànà. ogún sì tó olùgbàlà jagun mòólù orí ayé. <laughs> Lift your voice and say, ah. Endeavoring the Who is this King of glory? The Lord strong and mighty. The Lord mighty in battle. I shall lift up your head for you guys. I believe my God, my God. Olorua Baye not just singing bí mo ṣe ń fíìlì ọlọ́run mo ṣe ń yẹn i'm feeling the heaviness the weightiness of God in this place ṣe báyìí sẹ́ mo ní ṣe báyìí lọ́lọ́run tó tó báyìí tó tóbi ọlọ́run bá. Jésù lànà lórí ògo one more time ṣé ó lànà lórí ògo ṣe ó lànà lórí òkú.